الحمد لله الذي أمرنا بالخلق الحسن وجعل لنا محمدا صلى الله عليه وسلم أسوة حسنة والصلاة والسلام عليه وعلى آله وأصحابه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بأسوة الرسول صلى الله عليه وسلم اختاروا الله أسوة لنا في الأخلاق الفاضلة عباد الله الخلق الحسن هو خلق فاضل عظيم أساس الصبر والحلم ورغبة في مكارم الأخلاق وآثاره العفو والصفح عن المسيئين وإيصال المنافع إلى الخلق أجمعين قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم أدفل لدى وباوه ọlọ́run tá a dúpẹ́ fún òun náà lọ́ba tí ó pa wá láṣẹ ó ní ká máa wùwá rí ká máa ṣiṣẹ́ rí ní kọ̀rọ̀ àti ní gbangba ká jẹ́ èèyàn rí ọwọ́ anábíwá Muhammad kalẹ̀ fún wa sallallahu alaihi wasallam kọ́ máa jẹ́ àwòkọ́ṣe dáadáa tá a máa kọ́ṣe ìkẹ́ ọlọ́run àti ọlọ́run àtàánú ọlọ́run kó bá nábì náà kó bá gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ará ilé ẹ̀ lápapọ̀ à ń jẹ́rìí wípé kò sí ọlọ́run ọba ọba tí ó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lódodo lẹ́yìn Allah ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yin orúsìn ọlọ́run ọba wa ittaqullaha ta'ala ẹjẹ́ àlẹ́ sàlékún bẹ̀rù ọlọ́run ọba wa wa takhallaqu bi akhlaqir rasul ká gbìyànjú ká máa wùwà dáadáa ká máa ṣiṣẹ́ rẹ̀ ká máa wá tẹ̀lé ànábùwà Muhammad sallallahu alaihi wasallam nítorí pé a lè mọ̀ wá wù àfi ká máa kọ́sí ànábùwà Muhammad ànábùwà Muhammad yìí sallallahu alaihi wasallam wọn ni wọ́n gbé kalẹ̀ fún wa ní ẹni tá a máa kọ́sí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ wáyé pé òun ti perfect ànábì òun sì ti gbé àwọn àwà dáadáa sára ẹ̀ ẹ máa wá kọ́sì ẹ̀ ó ní wa innaka ọlọ́run ní ìwà Muhammad la'ala khulqin azim ìwà rẹ̀ dáa púpọ̀ eré ìwà dáadáa lọ ẹni tí ọlọ́run bá aláàtẹ rẹkọmẹ́ndì fún wa ìdókù ní káwọ́ kan máa ka hadith annabi bóòlù annabi ṣe máa ń ṣe bóòlù annabi ṣe ṣe bóòlù annabi ṣe ṣe àwọn ìṣe rẹ̀ ni wọ́n pè ní wà kìí ṣe ìtọ́wà nínú àṣà tiwa àbí nínú àṣà òyìnbó tọ́takùtọ́lọ́hùn tí wọ́n léyìn níwà lágbájá yẹn á ọlọ́run fún níwà ìtumọ̀ ni pé wọ́n kọ́ ìwà nábìwà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo tá a bá pè níwà dáadáa lọ́dọ̀ gbogbo àwọn kèfèrí tá a bá pè níwà dáadáa wọ́n ní tí a bá wo ọ̀dọ̀ anábìwà Muhammad sallallahu alayhi wa sallam á rí ìwà yẹn níbẹ̀ wọ́n lè ní òyìnbó kan wọ́n ní olóòótọ́ ó wà trustworthy dáadáa tá a rí yẹn lára kèfèrí yẹn ó ti wà lọ́dọ̀ anábìwà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ wa lé ní ìwà wa ọ̀dà nítorí pé àwa gbà pé ọ̀tọ̀ lè sìn ọ̀tọ̀ ni wà èyí tó sì wà nínú Islam ni pé ẹ̀sìn gángan ni wà ìwà gángan lẹ̀sìn kí ni wọ́n ń pè ní ìwà wọ́n lòun náà ní ìwà tó lọ́lá holikun fọ́ọ̀dẹ̀lù azim asásù ọ̀ṣọ́bù tó máa pè yẹn lóníwà ntí yóò kọ́kọ́ ní nínú wà tí ó fi ṣe foundation àwọn wà tí ó máa ní tí ó jẹ́ òpómúlérò wà rẹ̀ òun náà ni asọ́bù òun náà ni kọ́ máa ṣe sùúrù ọlọ́sọ̀fà mẹ́bàá muhammad sallam ó ní wasbir ala ma yaqulun ọlọ́nàrẹ̀ muhammad máa ṣe sùúrù lérí tó máa gbọ́ ọ máa gbọ́ ìgbòkúgbọ̀ wá ṣe sùúrù èyí ò ní farabalẹ̀ lẹ́yìn náà wọ́n á sáàrùhù láàfú àwọn àmì dáfìmọ̀ pé èèyàn níwà dáadáa òun náà ní kéèyàn lámojú kú èèyàn tí ọ̀sẹ̀ ọ tó sì kó sí ọ lọ́wọ́ tó lágbára láti fìyà jẹ ọ lágbára láti dá sẹ́ríà fún yọ̀ǹda rẹ̀ pé ọmọ bá tiẹ̀ lọ ètí wọ́n pè ní wà nìyẹn ọ̀sọ́fù anìlẹ̀mùsí ó tún wá pa á rẹ kù lẹ́mí ó tún máa ṣàdúrà fún pé kọ́lọ́mọ bá aláàkọ́ mọ́jọ ṣe eré tó ṣe yẹn kọ́lọ́mọ jọ ṣe mọ́láyẹ ìjà ń pè ní wà nìyẹn. wà ìsọ́ọ̀lù lè máa náà fẹ́ khalik ajma'in kọjá pé tí wọ́n máa rò nínú ìsẹ̀mí rẹ láyé lọ́sàn-án lóru òní pé bóun ló ṣe ṣe àlùmọ̀ láǹfààní kọ́dà kìí sẹ́yìn tó jẹ́ mùsùlùmí nìkan ẹni tí ò ṣe mùsùlùmí gan ọ máa ronú bóun ló ṣe ṣe láǹfààní bóun ló ṣe wúlò láyé táwọn èèyàn máa súnmọ́ oyé tí wọ́n máa ṣàǹfààní tọ́mọ gbé àǹfààní káàkiri ọ̀dọ̀ àwọn èèyàn tọ́mọ jẹ́ sábà bí oríire fáwọn èèyàn wọ́n lélẹ̀ ni wọ́n pè ní àpẹẹrẹ ìwà dáadáa nínú àwọn àwà dáadáa àyàn miami ó náà ni kéèyàn má jẹ́ okúròrò má jẹ́ èèyàn tó le ọlọ́run ní fabima rahmatin minallah ọlọ́run bá nínú àánú tá a ṣe fúnra nàbì linta lahum àníkọ̀ọ̀rọ̀ walau kunta fadda tó bá lè ní tó jẹ́ okòròrò galiz al-qalb tọ́kàn rẹ̀ dúdú tọ́kàn rẹ̀ lé tí fẹ́ rí yàn lanfaddu min hawlik òníra nìkan kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́lá àwọn èèyàn wọ́n yé bẹ́ni tó bá lé wọ́n yé bá gbé okòròrò kò lè níyàwó lé okòròrò lè lọ́kọ́ okòròrò lè jẹ́ mú di ibiṣẹ́ kan okòròrò lè jẹ́ imáàmù àfọwọ́sí ó lè lé kọjá four hours nígbà ọlọ́run sọ fún Mọ́sá àti Harun wípé fìràwọn náà lẹ́lọ lè báyìí ó ní wàkúlà lahum qawlan layyina ẹ̀bádọ́n ẹ sọ̀rọ̀ tútù fún bóyá ọlọ́run lè ní kó gbọ́ ọlọ́run sì tẹ̀mọ̀ pé kò ní gbọ́ alábi fi ní bu'istu li tamami makarim al akhlaq alábi ni wọ́n gbé mi dìde kí wọ́n mọ fún yín láwọn àpèjúwe wa dáadáa kí wọ́n wá kọ́ yín bẹ́ẹ̀ sì wùwà وسئلت أمنا عائشة رضي الله تعالى عنها ما خلق الرسول àwọn sàábà wọn bí yàwó Aisha rẹ̀ àníhà wọ́n ní ìwà nẹ́bì tọ́lọ̀ ń ṣe ní ká máa kọ́sẹ̀ yìí ìwọ ni ìyàwó ẹ̀ mọ́sà ìròyìn nẹ́bì fún wa wọ́n ní ìwà nẹ́bì kòlíkòhùlù kùrán ó ní ṣe bẹ́ẹ̀ ní kùrán lé gbogbo tó wà ní kùrán lànàbí mọ́ sí gbogbo tó wà ní wà nábì náà lọ́wọ́ ní kùrán gbogbo tó wà ní kùrán ni wà nábì sallallahu alaihi wasallam ìtọ́lọ́mọ́ ni a ṣe ìdí mọ́ sí náà nìyẹn ìtọ́lọ́mọ́ ni ká mọ́ ṣe ànábì ẹ̀ṣẹ́ ó sì jẹ́ pé ìwọ náà fúnra rẹ̀ yastik tó fi mọ̀ pé ṣé oníwà dáadáa ni ọ́ àbí oníwà burúkú lọ́lẹ́ra kùrán ọlọ́ni waqada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́wọ́n bá ní èmi nìkan nìkan máa sìn sọ sinọ́ nìkan oníwà dáadáa ni ọ́ wa bil walidayni ihsana ọlọ́ni bàbá yín àti ìyá yín ẹ máa ṣe dáadáa sí wọn sọ ṣe dáadáa sí wọn oníwà dáadáa ni ọ́ ọlọ́wọ́n bá ní wattaqullaha alladhi tasa'aluna bihi wal arhama ọlọ́wọ́n bá wa ahalla Allahu al-bay'a wa harrama riba ọlọ́run ṣe katakara lẹ́tọ̀ọ́ ó ṣe owó èlé ní èèwọ̀ sọ́ńtà àwọn rà ìwà dáadáa lòun sọ́ńgbó owó èlé ìwàrẹ̀ ọ̀dà zina ọlọ́run ní ẹ má ṣe sìnà bébí wọ́n ṣe ìwàrẹ̀ ọ̀dà ẹni tó bá ní ẹ̀fà tọrọ́rọ́jú pé ọlọ́run a má ṣe wọn ò sì ní ṣe ń bẹ lérí tí òfin wá ṣe òun أمرنا الله سبحانه وتعالى بالتوحيد ثم باتباع رسوله صلى الله عليه وسلم orúkọ alákọ̀ọ́kọ́ ní orúkọ islam oná ni ṣàádàtù Allah ilá ilẹ̀lá wa anna muhammadar rasulullah tó bá ti nígbàgbọ́ sọ́lọ́run tó sì ń tẹ̀lé súnnà ìwà rẹ̀ ọ̀dá àti tó bá ń ṣe ojú méjì lókù torí pé orúkọ ẹ̀sìn islam márààrún ìwà lọ́wọ́ kọ́ wa yóò dáa kó wà dáadáa sọ́lọ́run kó lẹ́sọ̀rọ̀ sàkọ́kà olófún ọ ní jẹ́ múmu wọlẹ́sẹ̀ alamak gbogbo tó ọmọ àwọn ló fi mọ́ wọlẹ́sẹ̀ khalakak ọba yẹn ló dá ọ wọlẹ́sẹ̀ fatahalak ọba yẹn ló sínà fún ọ wọlẹ́sẹ̀ jẹ́faralak ọba yẹn ló ṣe ọkù rìbá ti pa ọ́rẹ́ nítorí ẹ̀ṣẹ̀ ọba yìí tó wá sí gbogbo dáadáa yìí àfáà ó fún lálàáfíà àdọ́sà kaka àwòláàdì ó fún ọlọ́mọ àmúwàlì ó fún olówó ọ̀làmọ̀lì sọ́ọ̀lì mansip ó fún nípò gbogbo dáadáa tọ́lọ̀ ń ṣe fún ọ yìí bóò wọ́n ṣe ń bọ́lọ̀ ń lò ìwọ́n wá ń ṣe nǹkan mi tó yàtọ̀ ọlọ́run àbọ̀ ń pè nǹkan mi lọ́yà tó sọ ọlọ́run ó wù àdáadáa sọlọ. ẹni bá ń pè rẹ̀ ní alùsùnà tó ní ọmọlẹ́yà nẹ́bì lòun tí ó wá rí pé ìwà nẹ́bì ọ̀tọ̀ ìwà ti ọ̀tọ̀ wà á nà muhammadu rasulullah ti ń wí yẹn nígbà nẹ́bì lòdì sẹ́wọ̀n òun ni wọ́n rásọ̀ òun ni òun sì ń tẹ̀lé ìrọ́ ní pa. àìmọye ìmọ̀ ni ha nẹ́bì wa muhammadu sasana ànẹ́bì lọ́jọ́ kan ọ̀kan náà àwọn aróko ló fa àbáyá rẹ̀ sẹ́yìn wọ́n ní àbáyá yẹn ọbọ̀lẹ̀ lẹ́yìn títí èjìká nábì fi hàn kò sábà yá léjìká ìmọ̀ ibi tó fà dé ó ní múrù bí zaka ó ní ọyá sọ fún wọn ní kán fún mi zaka kán fún mi zaka mo fẹ́ náwó laysa malaka wa laysa mala abiki ó ní kò kí sówó bàbá yìí èyí sówó tiẹ̀ náà owó mùsùlùmí àwọn sábà wọn fẹ́ mú pé a ah, ọ̀rọ̀kọ́rọ̀ wọ́n lọ́sọ̀ yìí ànábì ní ìfilẹ̀ ànábì ní bó ṣe máa sọ́nà lọ́sàn ẹ lọ lè fún un ní tí ń fẹ́ ẹjọ́ máa bá tiẹ̀ lọ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ẹ̀rí wà òun gangan ni ó gbèrún lọ́wọ́ bọ́ọ̀ bá ń kírun tó bá níwà afurasí rùn rẹ̀ inna salata tanha anil fahsha'i wal munkar ọlọ́run tó bá ti ń kírun dáadáa ọkàn yẹn máa kọ̀ bàjẹ́ ẹ̀ ní jẹ́yàn burúkú gbogbo àwọn kan tọ́kàn pọ̀ tó ń pè ha lágbájá ló sílẹ̀ tó bá ti kírun dáadáa ọlọ́run yọ ọkọ̀ ọlọ́kàn gbogbo wà burúkú tó wà ń wù láyé eré ìrún ló ti bẹ̀ lọ́run tọ́lọ́run fi yọ ọkọ̀ tó bá láti fèrè kalẹ̀ wọ́tá sọ fọlọ́run pé ọlọ́run ìwà yìí ìwà burúkú ni ìfẹ́ wù mọ́ mọ́sà yọ ọkọ̀ lẹ́mí mi ọlọ́run padà yọ ọkọ̀ ọlọ́run ọba ní iṣẹ́ rí sàkàtẹ́ fẹ́ yọ èèyàn lówó yẹn àwọn tálíkà ló ní o ẹ wùwà dáadáa sí wọn ọlọ́run ọba aláàlú gbé yín ga ló fún yín ẹ wá fà wọn náà iná òkú islam alẹ́ làwẹ̀ ọlọ́run ọba ní kútìbà alaykum siyamu kama kútìbà ala alladhina min qablikum ní la'allakum tattaqun ọlọ́run ọba ní kẹ́ẹ̀lì bẹ̀rù ọlọ́run bó fi ní kẹgbà wẹ̀ adẹ́bìnrin asọ́mùjọ́nà adẹ́bìnrin ìmọ̀díyàn lọ́wọ́ wà burúkú ẹgbẹ̀ tó ní à ah, ìgbàwẹ̀ àbí ìbá ti fún ìgbàwẹ̀ ní ìfẹ́ ìbá ṣe ájì lílọ ẹ̀yìn wáyá mi man hajja albayta fala rafatha fala fusuqa wala jidala fil hajj ọlọ́mọdé wá dé hajj ìwàkiwà tẹ́wọ̀n lé ẹ̀lẹ́ wọ́wọ́ ìbọlẹ̀ kí lè pẹ̀sẹ̀ yín rẹ kẹ́ lè wálé bí ọmọ tuntun tẹ́wà kò ní hajj ẹ má gbogbo ń tọ́wà nínú ìsìsìláàmù pátá wọ́n ní gbogbo ẹ̀ náà ni wà kó ọ̀kan maka Qur'an kò sì máa lò ó kọlọmọsá ìjọ ọ̀rọ̀ ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa anábì wa Muhammad sallam anábì ni ẹni tọ́lọ́n fẹ́ràn jù láàrin ana Abdullahi ibn Amru sami'tu Rasulullah sallam ala ukhbirukum bi ahabbikum ilayya anábì ni ẹdí kí n fún yín nírò ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù láàrin wa aqrabikum minni majlisa yawm al-qiyamah ẹni tó sì súnmọ́ mi pẹ́kípẹ́kí tá àjọ jòkó láti jẹ́nà anábì sọ lẹ́mẹ̀ẹ́ta kọlu na'am àwọn sàábà ní ta ló ń tọ̀hún anábì ní ahsanukum khuliqa òun náà lẹ́ni tí wà rẹ̀ dájú láàrin èyí lè ha Kùránì kọ́mọ̀ níwà èyí lè ha gbogbo àdísì kọ́mọ̀ sí kíni kọ́mọ̀ níwà èyí wọ́n ní tẹ̀sùmù nàhárà wọ̀tẹ̀kùmù lẹ́yìn wọ́n ní mọ̀ ní dèrò oru ní sì máa ń gbà rẹ̀ lọ́sàn ní mọ̀ ní náfìlà gan wọ́lákin tó rí jẹ́ àlàhà àmọ́ gbogbo àwọn níbọ̀ rẹ̀ látara wà rẹ̀ ọ̀rọ̀ burúkú ní ma sọ sí wọn anábì ní yàfi náà rẹ̀ anábì ní ó wà ní barisakun ó wà nínú sàárè tí iná ń jó lọ́wọ́ ẹlẹ́sìn mo fẹ́ jòkó tí anábì inú wọn náà mójútó wà wá ànábì ní innal mu'mina olùgbàgbọ́ òdodo la yudriku bi husni khuluq bi husni khuluq pẹ̀lú wa rẹ̀ olùgbàgbọ́ òdodo yìí àmúlépa bá darajati qa'imi layli wa sa'imi nahar díẹ̀ ni máa dìde lóru àwẹ̀ díẹ̀ ni máa ń gbà tó bá dojú àlùkè àmà àwájú sáàrin àwọn tó jẹ́ pé wọn ò lè má gbàwẹ̀ wọn ò lè má dìde lóru látara ìwà tó ní láwùjọ ìwà ìmọ̀ gbìyànjú dépò tọ̀gà wọ́n ní wọ́n mọ wọn sẹ́ wa níjọ́ àlìkìyàmà wọ́n mọ wọn sẹ́ ànábì ní máa mi ṣe in filimizani atikọlu min usun kọliki tí wọ́n bá wọn sẹ́ wa báyìí àwọn nǹkan tí yóò jẹ́ kí sẹ́wọ́ tẹ̀sùn wọn táàfi wà lìjẹ́ náà eh, tó wúwo nínú sẹ́ wa ànábì ní wà ní. wọ́n bá lọ gbọ́ lọ́wọ́n bá gbọ́ ìwà rẹ̀ ní ìjà tó bá ní ìwọ lẹ́sìn ìwà rẹ̀ ní ìjà tó bá ní ìwọ wòlíì ìwà kọ́lọ́n wọlé àánú ẹ̀kọ́ wọlé agbára ẹni kọ̀ọ̀kan ọlọ́mọsà ti wá sí àtọkùnrin wa àtobìnrin wa ọlọ́mọsà sí wa lóníwà dáadáa kama ahsanta khalqana aláwọ̀ mahasin kulqana bó o sì dá wa dáadáa ìtàwọn yóò wà lọ́mọlúwàbí ọlọ́mọsà tún wà wá sí náà bẹ́ẹ̀ kọ́lọ́n wọn mọ̀sí wa níwà burúkú astaghfirullah innahu huwal ghafurur rahim alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala ashhadu an la ilaha illa allah wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وأسن الخلق أدب الله دوله وباوا إكي الله ولا الله قبى النبي محمد قبى قوان ورالي أتوان صحابة أتي قبى وينيري عباد الله يا رسول الله وباوا أجري بكم سبحانه وتعالى كسر تسلي توسيس ولين الله النبي محمد وجيسي الله وبني إلو الله وبني wọ́n bí anábì wa Muhammad sallallahu alaihi wa sallam ipe kí ni nǹkan tí máa ń múyàn wọnú àlìjánná tí sọ̀yàn dọ́mọ àlìjánná anábì ni taqwallah kíyàn nípa ayọ̀ ọlọ́run wa husnul khuluq lẹ́yìn náà kíyàn máa níwà dáadáa ìwà dáadáa yìí ẹ̀yọ́ màá yá mi ó di ọ̀ràn àyàn lédè àwọn àtàjọ́ mèké ká kọ́ ìwà ó di ọ̀ràn àyàn lédè àwọn àtàjọ́ gbọ́lagbà ká kọ́ ìwà ó di ọ̀ranyàn lérí àwa ìyàwó lé ká lè kọ́ bá ṣe ń wùwà èèyàn lè rí lágbègbè aláyé àfikẹ́wà rẹ̀ ọ̀dà àwọn èèyàn sì ní kórìíra àyàn láyé àfikọ́ dípò ìwà burúkú ní síkíní òun náà ní wò wọ́n ní kọ́dà ọ̀pọ̀lọpọ̀ tí ó já òyìn ó jìyà sàárè lára wa ni ànábì kọjá ń jọkàn ànábì ni sàárè méjèèjì yìí tó mọ kọjá ń bẹ̀ wọ́n jẹ wọ́n yà lọ́wọ́ iná mọ́ wọn lọ́wọ́ ànábì ní sẹ́rí eléyìí yẹ́mu ṣe bí nàmì ìmà ní máa ń dáàrin àwọn èèyàn méjì rú yóò lè rojọ́ fún ẹnìkan ìgbélágbájá sọ báyìí ń pa ẹ̀ yóò tún lọ lè bẹ́ẹ̀ ní kejì náà ìgbélágbájá sọ báyìí ń pa ẹ̀ yóò wà lè rí àwọn méjèèjì mọ́ra wọn ànábì ní india lọ́wọ́ ní sàárè ẹ̀rí eléyìí láàyè stẹ́tùrù mìbáwùlì ẹni sàárè kejì òun náà ń sọ́fà lọ́wọ́ ń dààmú lọ́wọ́ kí ló fà á kí lòun ṣe wọn ni máa ń tọ̀ láàrin ìta bẹ́ẹ̀ sì máa ń tọ̀ láàrin ìta tàbá fẹ́ tọ̀ àmọ́ bọ́ sí kọ̀rọ̀ ẹni tí ń tọ̀ bí táwọn èèyàn ti ń rí wọn ni yóò jìyà sáré kọ́lọ́mọ bá aláàkọ́ mọ́sá ìsànú wa ìtọ́fà ìyà sáré yìí kí ni jama ibi wà burúkú ni ìbádọ́lá ẹ̀yọrúsùn ọlọ́mọ bá wa ìmọ̀ wá sí dáadáa sí àwọn èèyàn àwọn àlùfáà ní gbogbo tọ́lọ́mọ bá ti pè ní dáadáa ní alukur'an al-ibadatu ismun jami'un li kulli Allahu wa yarda ohun tọ́lọ́mọ bá ti yọ́nú sí òun náà ń pè ní wa dáadáa gbogbo tó lọ́wọ́ bá aláàbá ti fẹ́ ká máa ṣe òní wọ́n ń pè ní wà dáadáa eh, ká máa wà dáadáa sáwọn òbí wa ká máa wà dáadáa sáwọn ẹbí wa ká máa wà dáadáa sáwọn ọ̀rẹ́ wa ká máa wà dáadáa sáwọn ọmọ ìyá wa tájẹ́ ṣe Islam kódà ìwà yìí kò tún dérí kò mọ́lẹ́dì mùsùlùmí nìkan ẹni tí ó ṣe mùsùlùmí gan ká máa wà dáadáa pẹ̀lú ẹ̀ ká máa ṣe dáadáa ẹni bá ṣe dáadáa ọlọ́run ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ìbádọ́lá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala eh, ẹjọ́ yẹ wa nínú al-Qur'an ipe wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ni ẹ ṣe dáadáa ẹ wùwà dáadáa sáwọn ìyàwó yín fa in karihtumuhun kọ́dà tẹ bá ní nǹkan kan tí wọ́n ń ṣe tí máa ń dùn yín tẹ kórìíra rẹ̀ ọlọ́run bá aláà ní fa asa an takrahu shay'a nǹkan kan tẹ kórìíra yẹn lára wọn ẹ farada ẹ ṣe sùúrù wa yaj'al Allahu fihi khayran kathira ọlọ́run fi oore ńlá yóò fi rọ́pò fún yín lérí sùúrù tẹ̀sí níta ń gbọ́ yìí ni pé gbogbo wa ká lè mọ ètò da lára àwọn ìyàwó wa àtàwọn èyí tó kù díẹ̀ káàtó èyí tó bá da àwọn ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká sì máa jí wọ́n mọ̀ èyí tó bá kù díẹ̀ káàtó ká máa ṣe farada ká sì máa pè wọ́n sákèèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ̀ wá sí bó ṣe wá pè sákèèsí tó tí wọ́n wá mú 100% kò sí bó ṣe lẹ́sìn tó bó ṣe níwà tó tí wọ́n wá mú 100% ọlọ́run bàálà wọn ni àwọn èyí tí ń dùn yín tí wọ́n ń dùn yín tẹ́bá ti ń rí wọn àbí tí wọ́n ń ṣe fún yín bóyá nínú ẹ̀dá bá ṣe dá àbí nínú ìwà ẹ̀ ọlọ́run bá ní máa fara dà èmi yóò fi oore tọ́pọ̀ ẹ fi jàrọ̀ fún yín. arábìnrin kan kọjá lẹ́gbẹ̀ẹ́ anábì wa Muhammad sallam obìnrin ni anábì ni adáàtú báàlì àǹtí anábì ni ṣe ọlọ́kọ lé olóhùn lọ́kọ anábì ni ọlọ́kọ kí n fa àǹtí mi ni báwo ni wàá rẹ sí. Ah, ó ní ma'aluhu olóhùn èyí sábà ṣẹ̀ kún iṣẹ́ gbogbo tó bá ti ní kóhun ṣe lòun máa ń ṣe anábì ni ọkọ rẹ̀ fàyín náà náà rúkì wa jannatuki ọkọ rẹ̀ náà ni àlìjánà rẹ̀ tó bá fẹ́ wọ̀ àlìjánà máa lè ṣe dáadáa sọ́kọ rẹ̀ máa wùwà dáadáa sí òun náà tún ní iná tó bá fẹ́ ó jẹ́ nǹkan pàtàkì nínú ẹ̀sìn wa kọ́lọ̀ wọlé àánú ẹ̀ kọ́lọ̀ wọlé agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sẹ̀ tún wa sí èyàn máa fi sínú àdúrà ibi wọ ọlọ́run ọba mọ́sẹ̀ tún mi sí ìyá mo kàn lébàlẹ̀ kulub sábẹ̀tì kọ́lé bí adáde nìkì wọ ọlọ́run ọba ti darí ẹ̀mí darí ẹ̀mí tèmi náà kó nínú ìwà burúkú kí n máa wárì gbogbo ìwà burúkú tó bá wù láyé tó bá ti ń sàdúrà yẹn ọlọ́run padà yọ kó lẹ́mí rẹ̀ ìyá mo kàn lébàlẹ̀ kulub sábẹ̀tì kọ́lé bí adáde nìkì ọlọ́run mọ́sẹ̀ wọlá ipe wọ ni wọ́lọ́wọ́ ọba wọ́ba tí ma yí ẹ̀mí yí ẹ̀mí mi lọ síbi tọ́da díníkì náà ni pé ẹ̀sìn ọlọ́run tọ́lọ́run fẹ́ ká sí lẹ́yìn náà ọmọ pariwo ọmọ sọ wọ́lọ́run kàmá hasanta kàmá hasanta haliki hasan koliki bó ṣe dá mi dáadáa táwọn ẹ̀yìn wò mí dáadáa yìí mo ṣe tún wà mí náà ṣe kí wà mí tún dáadáa mo ṣe dáa lọ ọlọ́run kọ̀wọ́ láàánú ẹ̀ kọ́mọ́sà fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́mọ́sà dubai lọ gbọ́ àwọn olórí wa gbogbo àwọn àlùfáà wa kọ́lọ́mbà tún wọn ṣe gbogbo àwọn òbí wa kọ́lọ́mbà ṣàtúnṣe wọn àwọn ọkọ wa àwọn ìyàwó wa kọ́lọ́mbà ṣàtúnṣe gbogbo wa gbogbo àwọn ọmọ tá a bí ọlọ́mọṣàbà ṣàtúnṣe wọn ìwà burúkú ti ń bẹ lára àwọn ọmọ ọlọ́mọṣàbà ní yọ èyí tó ti ń ṣe tọ́ da ọlọ́run mọ́jú wọn fi ilẹ̀ mọ́ ọlọ́run bá aláàkóso àná ọtẹ́ bá wo orí àwùjọ wa léèní ẹ̀rí pé àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ẹ̀ ẹ̀ kò sí dáadáa lọ́pọlọ wọn mọ́ aburú lọ́wọ́ nínú ọpọlọ wọn gbogbo èrò rẹ̀ báyìí tẹ́bá ti pè wá mí ìkílẹ̀ rò lẹ́mí tẹ́bá ní ọ̀sọ́ ẹ̀rì pé nǹkan kí nǹkan níbẹ̀ ọkàn rẹ̀ irú àwọn ọmọ yìí ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká máa ṣàdúrà fún wọn ní kọ̀rọ̀ èyí tó bá ṣe gbọ́wọ́lé lérí nínú àwọn ọmọ ẹgbọ́wọ́lé wọn lérí òwe yìí dúkà bí kàlímà ti láì táàmà min kulli shaitan wa hama wa min kulli ayni láàmà mọ̀ ń wá ọlọ́run ọba ní sọ fún ọ níbi àwọn àlìjọ́nú burúkú àtàwọn èso burúkú ti ń dààmú yàn àtàwọn ojú burúkú ọmọ mi máa ń ṣe dáadáa tí ń ṣe dáadáa tí ń ṣe dáadáa tí ojú burúkú bá wọ̀ tójú yẹn ọba dáa tí ọba àsìkáàrù lára ọmọ tí èka àsìká tójú yẹn bá wọ̀ báyìí tó bá lápá yọkàn yìí bìrì yọkàn yìí bìrì lẹ́yìn náà àwa tó àwọn ọmọ wa ń ṣe dáadáa ẹ má jẹ́ àwọn afọ àwọn ọmọ wa ẹ má jẹ́ àwọn fi yọ àwọn tó ma tí mo ti ma ṣe dáadáa ṣe rí ọlọ́run ní ma ah, mú yàn dúró ẹni bá bá rẹ̀ ife òun dó dédé òwò kan sọ̀rọ̀ ẹ̀dà bẹ́ẹ̀ ọlọ́run ló mú ọdún ẹni bá bá rẹ̀ dáadáa ọlọ́run ló sọ di dáadáa wọ́n sì gbéraga wọ́n fẹ́ẹ́ nìkan sí yẹyẹ bàbá kan bẹ nílẹ̀ lárúbáwá gbogbo àwọn ọmọ rẹ̀ pátá gbogbo wọn ni wọ́n hà lùkọ̀rọ̀ àd ọmọ yẹn wúlò àwọn ọmọ yẹn àti bàbá wọn ni wọ́n jọ máa ń lọ mọ́ṣáláṣí bàbá yẹn ó tún wá ní ọ̀rẹ́ kan tó jẹ́ níbọ̀ rẹ̀ òun nìkan ní mọ́ wá mọ́sálásí tẹ̀ ó gbọ́ àwọn ọmọ rẹ̀ ẹ bàbá lọ mọ́sálásí báyìí wọ́n gba ilé disco lọ àbí ká máa lọ lè fásigá ṣíṣà wọ́n máa lọ lè mugbó bàbá tí àwọn ọmọ ti ń ṣe dáadáa ní wọ́n fi bàbá tọ̀hún sí yẹyẹ wọ́n fi sí yẹyẹ onáà ní lọ́nà ọ̀sọ̀ ọmọ ní bá wọ́n ní inú kádàrà ọlọ́run inú kádàrà ọlọ́run àwọn ọmọ títí wọ́n bẹ̀rẹ̀ sí sún ọwọ́ mọ́ṣáláṣí mọ́ àwọn ọmọ bàbá tó dá àwọn ọmọ tó dá wọ́n bẹ̀rẹ̀ sí yípadà gbogbo àwọn ọwọ́ abútún owó tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wù àwọn ọmọ bàbá tọ̀hún tí wọ́n ti dágbére tí mi ò sún lé mọ́ ọ padà wálé èyí tí kírun wọ́n bẹ̀rẹ̀ sí kírun èyí tí ń fagbó olóhùn gbogbo mọ́ èyí tí mutí wọ́n bẹ̀rẹ̀ sí hakura wọ́n lẹ́yìn ọdún mi márùn-ún ṣọ́ra wọn bàbá àtàkọ́kọ́ ni wọ́n ń dárin bọ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n ti jàkàtà bàbá tọ̀hún yẹn ó ti gbogbo àwọn ọmọ tí wọ́n ti jákàn lára wọn wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé lọ́mọ́sálásí wọ́n ṣe dáadáa bàbá yẹn lọ́wọ́ lọ lè bá bàbá táwọn ọmọ rẹ̀ tán ti dàdà kó dáńsì yẹn ó wà lọ lè bá bàbá wọn pé kò sì ṣàforíjì fún un pé òun mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ìrẹ̀jẹ̀ tó ń fi ọ́ ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ̀ irú ẹ̀ gẹ́lẹ́ lọ́wọ́ sílẹ̀ sóhun báyìí bàbá wọn ni òun ọ̀kúnkún gbọ́ngbà tó sọ ó ní wọ́n ní mọ́sá tọrọ àforíjì fún mi fún wọn nítọ̀ níbo ti sọ àtẹ̀mí àti ẹ ó lè mìíràn kí mo sọ àwọn ọmọ yìí di dáadáa mìíràn kan rí wọn lógìjì náà wọ́n ní àtàwọ̀dá àjọ tọrọ àforíjì wọ́n bá sì tọrọ àforíjì àwọn ìgbà wọn bá bú ẹkún àwọn ọmọ tó ti jákàlà ara wọn jẹ wọn adúlá lágbára o ó sì kọ́ ọmọ orí má lélé wọ́n sì ṣe pèlè sámasàtọ̀ اللهم احسن اولادنا اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اغفر لنا ذنوبنا واستر عيوبنا واقض ديوننا واشف مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين فتح علينا ابواب البركات والخيرات وبنجني نجني مما يعملون وبنجني نجني مما يعملون ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وقف الله المؤمنين القتال وكان الله قويا عزيزا الذين قال لهم الناس ان الناس قد جمعوا لكم فاخشاهم فزادهم ايمانا وقالوا حسبنا الله ونعم الوكيل ويمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين يا ذا الجلال والإكرام يا رب العالمين فاستغفر الله إنه هو الغفور الرحيم